ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé iṣẹ́ olóore ètò Allahu bá fún yàn sí nínú oṣù ramadana yìí àti pẹ̀lú ẹ̀san ní nbẹ̀fẹ́ ni tó bá ṣe náà ló fà á láfi máa ṣe àwọn ẹni tó lo àbùkùn lójú kòkòrò láti gbàdégbà nínú oṣù ramadana yìí láti nawọ́ nǹkan ràn lọ́wọ́ táwọn mùsùlùmí ọmọ ya wọn lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń ṣe sùyàm wọ́n tẹ̀lé máa yàtọ̀ láàrin ìgbà tó oṣù ramadana ń bẹ àti ìgbà tí oṣooṣù ramadana nínú àwọn wà tó burú jáì wọn náà ní pé tí ìrànlọ́wọ́ náà bá wá dé ó lè jẹ́ tó ń jẹ ó lè jẹ́ tó wó náà tó ti pẹ́ ni tó ń sọ suyam ó ní wọ́n fi sọrí tí wọ́n tó wá jẹ́ àjọsán láti jẹ́ tó Ramadan ti bẹ̀rẹ̀ ọ̀ sáré oyè sarúgbó kò tí ì sí kan tó ṣe wọn náà wá tó wọ́n fẹ́ gbáràn lọ́wọ́ ilé ìtàn fẹ́ ṣe fáwọn tí ń sọ suyam ṣé wàá mọ̀ pé ṣíṣe bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ni ẹni tó ní nǹkan ìrànlọ́wọ́ ó lóun fi sọrí àwọn tí wọ́n ń ṣe sùyàm wọ́n wá ṣe sùyàm wọ́n náà tó irú náà ni káwọn tó jẹ́ káfìrí àwọn ètò ẹ̀sìn mùsùlùmí rárá káwọn náà wá tó lórúkọ pé àwọn náà fẹ́ gbàràn lọ́wọ́ ọkùnrin náà wá rántí pé kàbírù ló ń jẹ́ tẹ́lẹ̀ òun ò ṣe ìsìláàmù rí àmọ́ kàbírù bàbá òun sọ̀n obìnrin tọ́lọ̀ yábò rí òun náà pọ̀ ń fẹ́ gbà nínú pé yẹn ti à ń bẹ́ẹ̀ sùn oníkà márù wọn ká má lè tu wọn fún èèyàn jàǹbá Allah èèyàn jàǹbá àmánà eléyìí tí ọ̀yà kórí bẹ́ẹ̀ kí ló ṣe tó ẹ pa àwọn èèyàn làwọn á máa bẹ̀rù àìbẹ̀rù Allah àìbẹ̀rù Allah wọ́n mọ̀ dáadáa wọ́n sì ní sọ torí kọ́ mọ́ bá sọ wọ́n lẹ́nu kọ́ mọ́ bá pé wọ́n lò jẹun rí gbà ètò àṣírí rẹ̀ ẹ jẹ́ kó yé eléyìí ẹsẹ̀ mùsùlùmí àwa mùsùlùmí wọ́n ní ká wá gba nǹkan yìí irú náà ni ẹni tó ti gbà ó sì tún lu àwọn èèyàn lójú ó tún rápálá wọlé ó tún tò ẹ̀yin sì mà dájú sáká kó ti gbà lẹ́ẹ̀kan ẹ dákun ẹ tètè tu fó kò sí ìgbà tí ó ṣe fún yín ẹ jẹ́ ká tẹ ká dójú tì kọ́ mọ́ bàa ṣerú ẹ̀ mà tí ì bá so lè ṣerú eléyìí ọ̀lẹ́mi tó náà lè fi kọ́bọ̀ ọ̀lẹ̀ fẹ́nìkan ẹnìkan gbowó kalẹ̀ pé ẹ máa pín fáwọn èèyàn ó gbóúnjẹ kalẹ̀ pé ẹ máa pín fáwọn èèyàn ẹgbẹ̀rún gbèjì èèyàn bẹ́ẹ̀ lẹ̀ tí ò tí ì rí kàkà gbà wọ́n ti wá gbà kan ó tún rápálá wọlé a ó yẹ ká tètè túfó ìwà burúkú ni wàá yun kì í ṣe wà tó dáa rárá rárá ó dàbí ti màmá kan ni à ń pínwó kan bí owó ń pọ̀ wọ́n ní ká máa fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn opó ní hundred thousand àwa fún wa màmá yìí ti wá gbàrí ó tún wá padà dé wọ́n wá wò pa ní dọ́ọ̀mà inú oṣù dáàmà lóòótọ́ ó tún wá tò torí pé ẹnìkan náà ló tún gbówó mi wá pé òun wò pé tàkọ́kọ́ yẹn ò ní kárí kò sì kárí lóòótọ́ wọ́n á ní ní ìsìká tó máa fún wa bó tilẹ̀ jẹ́ kó kéré sí tàkọ́kọ́ ìyá ìbá tún tò àwọn ọmọ tí wọ́n wá dá mọ́ wá ní màmá ẹ ti gbàrí ó ló ń kọ́ wọ́n lẹ ti gbàrí ó ní làwọn <laughs> tó nígbà tí wọ́n sá ń láìtọ́ láìtọ́ mùsùlùmí bá ti tẹ́wà lẹ́sẹ̀ náà kí làwọn fẹ́ sí kó burú ẹgbà lọ́ba ti jáde ta ní bá tún sọ fáwọn tí orí gbàgbé wà láìta láwọn ò fóònù kankan nulẹ̀ o àti wà láìta láìta lákọ̀ọ́kọ́ náà kọ́ irọ́ ni sòrò àwọn wọn yẹn abanilójú jẹ́ amóoresu ní ìfẹ́ ni wọn torí pé àwọn èèyàn pọ̀ tí ò tiẹ̀ rí kankan gbà wọ́n sì ń sojú pọ̀ gbà kankan tẹ́lẹ̀ àsó gbà so àwọn eléyẹn àwọn ní máa ń dínà orí má àwọn ọmọ ìyá wọn so ẹjẹ á jẹ èèyàn tí yóò máa ṣe dáadáa lóde wọn bó ṣe lágbára ma ẹni tí ó ṣe sábàbí tí ọ̀nà orí ó fi dí ẹja tó àṣírí rẹ̀ nítorí pé tá a bá tó àsìkò sí tí ó ṣe fún wa yóò sì jẹ́ kí dáadọ́ ṣe é ṣe olùwà kó jẹ́ kí dáadọ́ máa ṣe é ṣe láwùjọ wa olùwà kó yí wàá padà sí dáadáa kó gba àwọn àwàtí ọ̀dà kó lọ́wọ́ wa kó sì jẹ́ káwa náà lè máa ṣàánú سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك